máa lóyún nísìnyí ẹ̀wọ́n lọ́la lójú oorun wọn á gbóyún lọ tẹ́ ẹ bá padà jí ẹ ìwóyún mọ́ ìgbà ọlọ́ nígbà yìí fún ara yín gan ẹ ẹ wá nǹkan ṣe sówó ara yín náà ẹ wá nǹkan ṣe sí. ọ̀nà àbáyọ sì ti wá wà o èmi gan ti ń rò ó mo fẹ́ ránṣẹ́ sí ọ tẹ́lẹ̀ ní pé wá rí mi ọ̀nà àbáyọ ti wà sọ wá mọ tó ṣẹlẹ̀ báyìí ẹni tẹ́mi ṣe fẹ́ ránṣẹ́ sí ọ tẹ́lẹ̀ ni pé èmi ò nílò ìyàwó mi ìyá ìyá sú hmm. torí ọ̀nà àbáyọ tó wà báyìí wọ́n là á gbẹ̀bọ̀ ètùtù wà àmọ́ ẹni tí ò wá gbẹ̀bọ̀ gan-an ní nǹkan wọn lẹ́yìn tí ò bá bímọ mọ́ ó lè bí ṣe fẹ́ kọ́ bá mi bá ìyàwó mi ìyàwó rẹ ìyá ìyá sú kí wọ́n bá bá sọ̀rọ̀ kó bá gbẹ̀bọ̀ lọ́nà bá sí ní ìbá bímọ lé ọkọ mi ló bá tán. kí lẹ sọ kí n kí mo gbọ́. ìyàwó mi ìyàwó tèmi ah, ah, kó wá bá yín gbẹ́bọ lọ́jọ́ wo lóṣù wo níbo ah. ẹ má bá mi sọ ọ̀rọ̀ ẹ mọ́ láyéláyé yín o mo rò pé gbádùn ìyàwó tèmi kó wá bá yín ṣe kí ni. kó bá ń gbẹ́bọ ẹbọ ẹbọ lásán. ẹ bẹ́ẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ rádaràdá tẹ̀ ń bá mi sọ ẹ má bá mi sọ owó ẹ̀ mọ́ o. ẹ káàbọ̀ màá mi sọ pé kó sọ fún ìyàwó kan máa gbé ẹbọ torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ̀rọ̀ sí wọn. Ah, àbí ẹ̀yin ẹ̀gbọ́n ràdàràdà yẹn kí ìyàwó tèmi kó wá gbẹ́bọ déédéé mọ̀ wípé ọmọ méjìlá sì bí a dẹ̀ ń gbèrò láti bí sí lè wá sọ pé kí ìyàwó tèmi wá gbẹ́bọ ẹ má bá mi sọ wọ́n ìmọ̀ láì jẹ́ yín láì yín má ká ẹ̀ mọ́. irú pálapàla wo nìyẹn. Ah, arákùnrin wálé arákùnrin wálé. Ah, ọlọ́mọ tó mọ̀ pé òun kí ló bí ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ọmọ méjì ó ti bí méjì lásìkò tá a wà <laughs> wo kí ló wà ní pé kí ìyàwó rẹ kó bá ẹ̀gbọ́n rẹ gbẹgbọ kó ti lọ pa ó sì dé pa ojú bá òun náà. ó ti yé mi ṣe bí ikú ti bá yín gbẹbọ ni. bẹ́ẹ̀ ni o. lọ́la ọ̀la yìí ni. ó ti yé mi mo ẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé ẹ̀yin méjèèjì ẹ kì í ṣe èèyàn gidi ẹ kì í ṣe èèyàn gidi rárá rárá ah, ah. irú kọ̀ọ̀kan lẹ́yìn méjèèjì ọbẹ̀ gbẹ̀gìrì ìkan ọ̀sìn gbé kan bí egun ayé làbọ́lá irú àwọn ọ̀la bá mi sọ yẹn ah, tí o máa ń ṣe ẹ̀yin ẹ̀yin ẹ̀dàgbà má dànù yìí ẹ kò dàgbà lásán ni ìyá wa ẹ kò ọkọ̀ dàgbà ni irú àwọn ọ̀la bá mi sọ yẹn kò sọ wá dùn mí fún yín o kò dùn mí fún yín ẹ fẹ́ sọ mí dàbẹ́ ṣe dà. ìgbà mélòó ní ìfìlọ tí ì fi dé. màámi ẹ ẹ gbẹbọ. nígbà náà wàá kọ ṣé èlé ìbá gbẹbọ ni. Ah, ọmọkùnrin oṣù ló máa tí ì bí abọ́tí gbàgbé ni. tọ́ba wa jọ ọmọkan ṣoṣo kọ́ ṣé kèé ṣe ipasẹ̀ àwẹ̀lẹ́ yìí ni mo ti rọ ọmọkan ṣoṣo náà bí ṣé pípa tẹ ẹ fẹ́ lé ni ìgbà náà mo róyún ni ń gbàgbẹ́bọ o ah, ah, ìyá làmídì. ẹ mọ̀ pé ìyá làmídì ń bá wo lápẹ̀bọ ṣé lónìí lónìí ni àbí lọ́la ni. torí ìjáfara léwu. ìwọ ìbá tèmi gbọ́ kí wọ́n mú ìmọ̀ àbí àṣẹ o àdúrà yín ti gbà bẹ́ẹ̀ ni ṣe sókè òpè èlò àkè báyìí tèmi gbọ́ àṣẹ ni kí n ṣe o. olóògbé ìbàrẹ o a gbọ́dọ̀ sígbà. Ani bani kebo àgbàdà abẹ́bọ̀dà you o lẹ́mọ̀ ìbò ìdàgẹ́bọ̀ mọ́tò ìdí àdúgbìládé o ẹni ní kébà mọ́tò. ìmọ̀ sí àṣà o. ó kàrí ọdún ṣe ó pé Ah! ayé ni bá ẹni bo. ìṣèdúró iṣẹ́ burúkú ni bí àìsísà gidi. táwọn ẹ̀mí bá ti sùn tó bá ti lálàá burúkú yìí oyún oṣù méje á sì pòórá. á pòórá. bẹ́ẹ̀ ni bàbá. bàbá kẹ̀kẹ̀rẹ̀ alàbọ̀ ọ̀hún mọ̀ ń dẹrù bọ̀ ẹ wo ẹ bá mi wá nǹkan ṣe sí tí ẹ bá wá nǹkan ṣe sí wọ́n rò pé mi ní í ṣe. Hmm. ẹ wo ẹ fọkàn yín balẹ̀ ṣẹ́gbọ́n àwọn tó júwe ọ̀dọ̀ mi fún yín wọ́n mọ̀ mí pé èmi lónígbọ̀wọ́ àgàn onígbọ̀wọ́ àbíkú àtòrí ẹni tó sùn ọ̀sẹ̀ ìran bàbá mi ní jáwé tí ń wàgò òun wá rí èmi ò sì bá wọn ṣàṣetìrì láyé bọ́rọ̀ bá rí báyìí à ń bilẹ̀ lé ẹ mú kẹ́ dání hàn sí i. ifá ọlọ́pàá sọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín abánisọ̀rọ̀ bíi ìyíkẹ́ni iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmúlọ̀tún ọlọ́kànràn lòsì àárín ọpọ́n ìta ọ̀run awo oníṣe o má fi rè pé bí o bá ṣe rí gan ni kò láà. Hmm. òdì ńlájà borígo ẹsẹ̀ lànà tètè òdì ara rẹ̀ sà ọmọ pọ́npọ́n pupa àjà ńlá dẹ̀dẹ̀ òdì di káká ó di kùkù ọwọ́ méjèèjì ẹ̀ ogun ni ọmọ agẹṣin jáwé ọ̀fẹ́. ẹ̀yin ìyá ẹ̀yin ni òfẹ́fẹ́ ńlẹ̀ ya yé ọ̀làgàrà ẹ̀yẹ odò ọ̀nà ọ̀tá méjì tó gbọdọ̀ jara wọn níyàn ọdún tó lé ọdún tó kọ ah, èmi àti ńlá jẹjẹ lórí eré wíwá àti jẹjẹ bẹ́ẹ̀ ní mọ̀rún etí rí kí lè fẹ́. àwọn gbẹgbà àwọn gbẹgbà àwọn gbẹgbà máa tẹ̀sùn àwọn erin ni. èmi ni kí n má tẹ̀sùn àwọn erin ni ẹ wo ìkòkò ní gbẹ́pọ̀ ó ti gbẹ̀yìn ó ti gbomi. ẹ pẹ̀lẹ́ ẹ kú ìjókòó ẹ wò ó nǹkan bẹ nídìí ọ̀rọ̀ yìí o àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ ta àwọn ní bẹ́ nídìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ò ṣe lásán ó lọ́wọ́ ayé ni ah. bẹ́ẹ̀ hmm. ó lọ́wọ́ ayé ni. bá kí wá ní ṣíṣe. ìfá bá dá ló bá ti lé jùjù kàdùgbà rẹ̀ nínú lórí mi ò lè padà lẹ́yìn ẹ wo ó létùtù ó lẹbọ. kí wàá lóhun ẹbọ kí lóhun ẹka rẹ wà fún ọmọ yìí ṣe. ẹ wá àgbá epo kan epo pupa ni o pẹ̀lú àkẹ́ ẹran kò jàbù lẹ́yìn rẹ̀ gbàgbà ẹ wàá wá aṣọ pupa ìgàn méje tẹ́ bá ti rí ẹbọ ti fi ẹ bọ́ ti gbà ó ti dójọ́. dákun à ń béèrè bàbá owó pé gbà. Ah, bàbá owó mà ṣe ọ̀sán já ọrún dọ̀pà etí ò sí lórí mú orí dàbò láìdá ká ní bí ìṣẹ́jú mẹ́wàá sẹ́yìn ẹ̀ bá ráwọn awo tí wọ́n gbókùn bàbá jáde ọkọ àti lọ́jọ́ òkú bàbá jáde láyé ah! bàbá kú. Ah! bàbá kú. ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ bàbá kú. káàbọ̀ o ẹ má bínú pé mo dá yín dúró kí gbogbo ẹ lè dáa kó lè tò òun náà mo bá lọ àwẹ̀lé ló dáa fún ọ ó soríire ọ̀là ló bá díkà láti fi wá gbàdá ní báyìí sórí ètò ti tò àdébítà rí ọ̀rọ̀ gùn sí ẹ àwẹ̀lé sórí iṣẹ́ tí mo gbé fún ọ yìí mo ti parí ètò ẹ̀ ní tí ó kàn ṣẹlẹ̀ ni pé tó bá ti di aago kan òru lọ́mọ fi wẹ̀ ọ sì wẹ ọṣẹ yìí fún ọjọ́ mẹ́ta gbáko lẹ́yìn ìgbà tí ọjọ́ kẹta bá ti pé ó lè mú lálẹ́ ká máa chifta ọba tòròba sanda mareke saida bọ́ bàbá Lámídì mọ́ra kẹ́ kọlura yín lọ́ba tán lóyún bá dé ẹ olè kí ni ká wàá mú wá. <laughs> ẹ má ṣèyọnu ọ̀fẹ́ la fi fún mi ọ̀fẹ́ náà ni mo gbọ́dọ̀ yọ̀ǹda ẹ̀ fún yín níta ẹ̀kan máa ṣe ni pé ẹ máa dúpẹ́ lọ́wọ́ ìyá Àlàmídì toró ló mú yín wá sọ́dọ̀ mi tó tán kò jù bẹ́ẹ̀ lọ ẹ wúlẹ̀ kẹjá gbàdúrà ẹ wúlẹ̀ kẹjá gbàdúrà. gbógun mi gbógun mi gbógun mi ọ̀sán gangan ọba máa ké kutukutu ọba yìí òkùnkùn dòru ọ̀sàrìmọ̀fìà ìgbẹ́rùmọ́lẹ̀ odùkọ̀tún ìgbẹ́rùmọ́lẹ̀ odùkọ̀sí ọ̀tàléríwó ìrúmọ̀lẹ̀ tó jákọ̀lé ọ̀run gbangba olúgbó tinúgbó olútìfẹ́ ọ̀dàn gbogbo èjì tí mo jí mo bá gba ibi tó ti ṣe nílò yín kékékéké èjì tí mo jí mo bá gba ẹ̀fọ̀n níbi tó gbé fún olùrò tó gbọ̀n yín gbọ̀ngbà wọ́n ní ìpẹ́ irin èmi ló dé tẹ̀yìn fẹ́yìn lẹ́yìn kékékéké igba ẹ̀fà èmi ló dé tẹ̀yìn fìwé lùwé ìgbògbò ìgbògbò wọ́n nítorí pé kí n má bàa kú ni wọ́n nítorí pé kí n má bàa rùn ni. oṣù méjì ń bẹ lára mi o. ìyá wa kí ló wí oṣù méjì kí ló wí. ìyá wa dókítà ní mo ti ní oyún oṣù méjì. Ah, ṣé pé oyún oṣù méjì ń bẹ nínú rẹ bó ti wà. bí ah, dókítà ti wí nù o. oṣù méjì méjì ah, yé èmi ló mú un. ní kàtà ń lójú. ṣé ẹ̀fọ́ wa àtàgbàdé ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀fọ́ wa àtàgbọ́n nígbà tí n sọmọdé. ìyáwó ẹ̀wọ̀n bóyá kòkòrò wọnú ojú wọn náà ni àdúgbò wa ni yorùbá yìí. yé yé tó ah, ah, wá le tó bá wọn. yóò ah! máa rí náà. baálé wa ẹ̀ ní ìrànbó. yóò rí náà o. baálé mi. Oh! ẹ rí ìrànwá yìí ìrí kankan ẹ rí tí mo gbé síwájú yín hmm. ẹ mo dáràn ẹ gbà mí oyún ni ojú fọ́ ẹ gbà mí ìyá wa mo dáràn ìrí kankan mo dáràn èmi la tún kéde yìí o ìyá wa ìyá wa nígbà àwọn múdù wọlé tó wá pé ojú rò ríran mọ. ìríra o. olú ń bọ́ ló ti rí tá ń fún lóyún orí rẹ ló kúrú bí eégún tí ń léwèrè lọ tó lòun gbowó ọdún. ìyá ẹ má dá lóun jàre dìdìrín abọ́ gàrí méjì tọrọ àwa ló fún lóyún. <laughs> mo sọ náà abo lóyún ṣe wá jẹ́ tí ìbá ṣe pàwọn kan ló wà nídìí ẹ̀. orí rẹ ló burú nígbà tá a gbéṣẹ́ lé ọ lọ́wọ́ tá a ló sọ ní dàgbà náà kó máa gbowó orí rẹ díẹ̀díẹ̀ kó wá fún lóyún tán. ìyẹn ò tí ì wá dùn mí o bí òun ṣọkọ mi tó tún fọ́ lójú. Ah! kíá. ẹ dúró ẹ dúró mo bẹ̀ yín ni o gbogbo ń tẹ́ ẹ bá lè ṣe àti ń tẹ́ ẹ mọ̀ pé ẹ ṣe tẹ́ ẹ fi wádìí àti ẹni tó fọ́ lójú àti ẹni tó lójú èmi ò mọ nǹkan kan pa ẹ̀. Ah, hmm. kò burú ṣe bí oyún rẹ̀ kúkú tí ìpọ́ṣù méje tó bá pọ́ṣù méje bí a tún jò mọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni ìyá yóò léwu díẹ̀ o tọkọ yín tó wá tún fọ́ lójú yìí ń kọ́. lóòótọ́ ni òòyà torí ọkọ yín gbọ́dọ̀ rí oyún ọ̀wẹ̀lé kó tó di pa àjò mu. ẹ fọkàn balẹ̀. twenty three minutes prepare ìbá kọ́nà kí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí wòlíì ẹ̀mí wòlíì ìjọ ọlọ́run òkúta mi wòlíì wòlíì lọ lọ ní ìbò lọ́ọ̀lì kama ẹ̀mí ilẹ̀ ẹ̀mí wá ń palẹ̀ ẹ̀ mọ́ ẹ̀mí bíkúnú lóko ní pété àbúté ni. àjọ mú nǹkan lẹ̀.

ìmọ̀ wà yá wa. kí ló ṣe lè dáná tó ti lè fọ àbọ̀mọ̀ ah. ẹ̀. Ah, ìyá wa ṣe rí bí mo ti wà yìí àti hmm, dúró gan-an iṣẹ́ mọ̀ ni fún mi lásìkò yìí ṣe tún wá rí o bí mo ṣe wà yìí báyìí ó tẹ́ ẹ lọ́rùn bí mo ti jókòó yìí àti pé mo tún fi gbatẹ́gùn àlàáfíà fúnra mi ẹ wo ìyá wa ó dáa bí mo ti wà yìí. ṣe ìwọ náà àwọn ìlú gbọ́ná mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ̀ ṣe bí oyún inú rẹ yìí ṣe bó ti kóṣù méje. <laughs> ìyá wọn dáadáa ah, ó ti pé. <laughs> ṣé àlá tọmọ ńlá àlá burúkú tọmọ ńlá ṣé ọ̀ọ́lárù rẹ mọ́. ìyá wa tó fẹ́ tó fẹ́ báyìí ó dòkèrè ọlọ́run jẹ́ o èmi ò lálàá burúkú mọ́ o ṣé ẹni lásìkò ìbáyìí oorun mi bíi tọmọ tuntun ni ìmọ̀ ọrùn gan ni kódà. Ah, hmm. ṣé pé ọ̀la làwọn ọlọ́run ò jẹ́ ìyá wa ọlọ́run ò sì ní jẹ́. tó bá rí bẹ́ẹ̀ gbà náà jẹ́ ẹ̀gbọ́n mọ̀ mi síwé ah, jẹ́ ẹ̀wò ṣé sọmọ mi sàn síwé dáadáa sí tákìtì dáadáa. ìyá wa tí ò sí o. kò sí ìyàwó. nígbà ẹ̀sìn wàá ń wò ẹ̀sìn wàá ń wò fẹ̀tòfẹ̀tò bí ẹni tó fẹ́ dà nǹkan lẹ̀ ẹ wá wò ibi tẹ́ ẹ̀ wò ẹ̀ wò bí ìgbà tẹ́ bá rí nǹkan rẹ̀ sí òsì. ẹ fẹ́ bọ́ wọn yín sí ẹni mo ti rí ẹ̀sùn kan pa. wọ́lì mi lò wọ́lì mi lò wọ́lì mi lò ẹ mélòó mo bẹ̀ ẹ́ wọ́n láti wá kìlọ̀ fún ẹ jáwé lórí ọ̀rọ̀ àwẹ̀lé tani. olùwà lálímú lálíkàmà ṣèǹtẹ̀rìbù fún òfin òfin òfin láti. ọwọ́ rẹ̀ ló yọ sí mi ẹ̀rù bà mí tọ̀yọ̀ láyà mi tó báyìí ṣùgbọ́n àwọn èlé ò rí o gbogbo tí mò ń sọ yìí àwọn èlé ò o. ìyá wa ṣédà ló yọ sí yín gbogbo kúkúrú kan ló yọ sí mi àbí mo parọ́ tọ́lá ní. àjíǹ o ò parọ́ o ìyá wa tẹ́ ẹ rí pọ́npọ́n bó sì rí nì dúdú ìyá wa kì í mọ̀ sí ẹ̀. Ah. ẹ ẹ wo ẹ parọ́ o ẹ parọ́ o ẹ mo kí yín o kò parọ́ o ẹ̀yin nìkan kọ́ ni ọmọ burúkú ń yọ sí o ẹ parọ́ o ṣé ẹ rí ń gbà tẹ́mi gan rí báyìí hmm. ah kí ni ọwọ́ rẹ̀ báyìí gbúngbún ni ah, ọlọ́run ló yọ mí o ọlọ́run gan ló ní kí agbára wà lára mi kí n ti lọ orí òkè kó tó yọ sí mi ah. ṣé ẹ rí kinní tó mú dání gbóngbóng hmm. tó ní kó nà sí mi báyìí ah ọpẹ́lọpẹ́ àwọn àjísára tèmi náà ti ní hmm. òun ló jẹ́ kí n kó níwájú rẹ̀ ah. ẹ ẹ ìyá ẹ tètè jẹ́ wá nǹkan ṣe sọ̀rọ̀ ọmọ gbóngbó tí ń fi gbóngbó lé wa káàkiri yìí o. ìyá kí là á wá ṣe sí báyìí. ọ̀dà mo ti mọ tá a sí dókítà wa mo ní ọ̀pá ìlú iṣẹ́ tó kọ. dókítà. ìyá wa ṣe rí nǹkan bẹ́ẹ̀ ń béèrè fún mi lè ṣeé ṣe torí wípé ó lòdì sí ìlànà iṣẹ́ ó dẹ̀ lòdì sí òfin ìlú wa kò lè ṣeé ṣe o. Ah, dókítà làwà kí ni ò lè ṣeé ṣe ṣojú kéékèèkún wọn inú rẹ̀ ni ṣojú báńgò ni. àyà ah, wa ẹgbọ́n kan tẹ́yìn fara yín náà sọ lẹ́nu. à ń wá ọmọ láti yọ yìí ẹni ẹ jàjà ní ọmọ nínú ẹ tún wá ní nǹkan tó kù níbi kápá ọmọ inú rẹ̀ a ní pa ọmọ yẹn kò lè ṣeé ṣe. èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní dókítà tí èmi jẹ́ o pẹ̀lú ìlànà tí èmi tẹ̀lé mi ò lè ṣe bóyá kẹwàá dókítà mi. ó dà ó ṣe ni o yóò ṣe ṣe. mo ní kò lè ṣeé ṣe. mo ní ó ṣe ni mo ní mi ò lè ṣe. mo ní ó máa ṣe ni. Ah! Ah! awọlé awọlé ẹ mélòó mo pè é àyìnfà fẹ́ gbẹ̀bẹ̀ ewúrẹ́ bẹ́ẹ̀ sì ni àyìnfà fẹ́ gbẹ̀bẹ̀ àgùntàn bí owó ṣe ń jábọ́ láàgì tì nìkí lára bẹ́ẹ̀ ni wàá ṣe fi wẹ́rẹ́ àmọ́ tó bá di ọjọ́ ìkúnlẹ̀ rẹ má sọ fún ẹnikẹ́ni. ó gbọ́ ó gbọ́ ó gbọ́. gbọ́ náà o ta lọ́mọ yìí gan irú ọmọ wo leléyìí. Ah. bọ̀ bá mi fẹ́ dọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi fẹ́ gbà kankan lọ́wọ́ wọn. ó dà mọ̀ pẹ́ o. òṣùpá bá mi. mọ̀ pẹ́ o. òṣùpá bá mi. ta ni yẹn àwẹ̀lé mo ló ah, mi baálé ah, mi ẹ wò ó hmm. ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín o ah. ilé ìwòsàn mò ń lọ báyìí. kò wo ọmọ yìí ni o ó dàbí pákókó ti tó baálé mi. dáná ó dáná jóná jẹ́ wàá mú ọ lọ jẹ́ wàá mú ọ lọ. ẹ wo baálé mi ẹ mọ́ ṣe ìyọnu ẹ mọ́ ṣe ìyọnu ẹ mọ kó tẹ́ ẹ wà ah, ẹ wo ẹ jẹ́ mọ́ lọ ah. àmọ́ bí mo ṣe ń lọ ìbálẹ̀ mi ẹ mọ́ sọ fẹ́ni kankan ibi tí mo lọ ẹ eh, dákun ọ. ó dà púpọ̀ ọ dókítà wa ni o máa lọ o ilé ìwòsàn wa ni o yà sí o. ibẹ̀ náà ní ìdílé. orí mi ò sí ọ lọ ah, Lamidi. mo Lámídì kọ́ Lámídì Lámídì ibo ló gbà lọ ibo ló gbà lọ. ẹ Lámídì. ṣé kò séèyàn kankan nù lé ni. kò séèyàn kan nù lé orí ìyá mi o. kí ló wá ṣẹlẹ̀ àwẹ̀lé dà. àwẹ̀lé ò sí lé. kí ló ṣe ibo ló lọ. ó dàbí. ó dàbí kí ni. àwẹ̀lé ò sí lé. wèrè. ẹ ọjọ́ ó dàbẹ̀ pé àwèrè ń rọbí. àwèrè ń rọbí. ẹ ọ̀dọ̀ dókítà wa ló lọ. ó rọbí ó rọbí ọ̀dọ̀ dókítà wa ló lọ. mo ń bọ̀. ṣíra o. Mo gbọ́ gbé ọmọ ẹ gbọ́gbé ọmọ mo gbọ́gbé ọmọ lẹ́sẹ̀ ìwà yìí. yé yé ojú mi ojú ta mi ojú ta mi. kí ló ń ṣe yín na hmm? eh, eh, o na o mo mo mo rí mo rí mo na àwẹ̀lẹ́ ṣẹ́kí máa ṣọ́ awẹlẹ. Ah, ìṣẹ̀lẹ̀ wá síbí kí wọ́n máa bá yín gbé pamọ́ kò ṣeé ṣe. dókítà dókítà èmi fún ọ lára mi mo sọ fún ìyàwó mi àwẹ̀lé pé ọ̀dọ̀ dókítà wa ni kó máa bọ̀ ẹ̀yọ́ sọ pé kò sí bí. ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin lè sọ fún pé kó máa bọ̀ ní ilé ìwòsàn níbí ṣùgbọ́n èmi ò rí sójú. dókítà ṣé kìí ṣe pé ohun tí mò ń rò lọ́kàn. rárá o rárá o kì í ṣòwò tí ìyàwó yín bá wà ń bí màá sọ fún yín pé wà ń bí mi ò rí ìyàwó yín ẹ lè bèrè náà àwọn àwọn nọ́ọ̀sì mi àárí bóyá kẹ́ lọ wo ọsibítà míì. fìdá àti àmúre mi ralẹ̀ gàràgà àkílódé ẹ sá ń pè mí ẹ ń pè mí mo ti jẹ́ yín o èmi ni o kí lẹ fẹ́ kí n ṣe. wọ́n torí ọ̀rọ̀ àwẹ̀lé àtọmọ tuntun tó lòun ṣẹ̀ṣẹ̀ bí torí rẹ̀ ni mo ṣe pè ọ́ àkókò ti tó láti yanjú àwẹ̀lé àti ọmọ tuntun tó lòun ṣẹ̀ṣẹ̀ bí. <laughs> àwẹ̀lé àtọmọ tó ẹ̀ṣẹ̀ bí. bẹ́ẹ̀ni. ẹ wá o ìyá ẹ jẹ́ n sọ fún yín o àìbó ní sùúrù wà débi egun o mo fọlọ́run bá bẹ̀ yín o tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ àwẹ̀lé àti ọmọ tó ẹ̀sẹ̀ bí ni afẹsẹ̀ kìíní kan èmi ò lọ́wọ́ sí èmi ò lọ́wọ́ sí èmi ò lọ́wọ́ sí mo sàn. mọ̀ bọ̀ ọ ṣé kí ni ṣé èèyàn mọ̀ kẹsẹ̀ bọ́nú odò kó tún mọ́ kígbe òtútù ni. kò mi o. ẹ wọ mi ràn ni. kò yé wa ìyá orí rẹ ni ò pè ẹni títí ń ya wèrè. Hmm. ẹ jẹ́ mi sọ òótọ́ ọ̀rọ̀ kan fún yín ṣé rí gbogbo ohun tẹ́ ń bá mi fà yìí kò tiẹ̀ lé òun ló kéré jù láyé ndẹ́mi ó sọ fún yín ni pé bí ọ lọ́wọ́ sí bí ọ lọ́wọ́ sí nìyẹn. ó tó bẹ́ẹ̀ ìwé àtàwọn ta ni bó bá wá jẹ́ bẹ́ẹ̀ yá a ó di ríbiríbi kìláta mọ́ sọ̀sọ̀rọ̀ bìyà lẹ́ka wàlẹ́ka yá mọ́ mi sọ dùdà lẹ́ka bàbá bàwá sọ bí alóbì dà lẹ́ka bá. gbẹgbẹgbẹ kọ gbẹ ẹnu ẹ ah ah wíwọn ipa àbá ìrówó ra gbẹ gbogbo ẹnu ẹ sọrun ah. ah ó ní ní ọlá mọ̀tẹ́kùn alẹ́ kà mọ́ mo sọ sọ sọ sọ sọ sọ sọ adáàlẹ́ kà mo sọ sọ bílíà ẹ̀jìnà rà ó ẹ̀jìnà báàbù alẹ́ kà mọ́ jì adáàlẹ́ kà mọ́ mọ̀tẹ́kùn alẹ́ kà mo sáhùdá yìí. pálù rẹ mọ àdéjèjèjé lélelele kó ẹlẹ bàbàbàbà méje méje méje kàwúrà pàdébẹ bàbà bí gbẹgbẹgbẹgbẹgbẹ gbẹgbẹgbẹ ẹni sọ̀hún. àtẹ̀tẹ̀ bàlẹ́gìlì kédèdè bìlà bàbà gbogbo bí. lẹ́nu rẹ ọmọ kékeré pátápátá ìpín ìsínwẹ́wẹ́ ìsínwẹ́wẹ́ nínú àwọn afèdèfọ̀. dá ẹ̀ka mọ́ mo tẹ̀ bí adé ka mo jì. táàkùn alẹ́ ka mọ́ mo sẹ̀ bí ní adá alẹ́. kẹ́kọ̀ọ́ tán kò ṣẹlẹ̀ kò fọ́ dáadáa rògbòsẹ̀rẹ̀ ló kò ṣàǹdà wannan uku sanu bu ka tan jaru ka sanu bu ka tawo kai ku sunu ko ci wuri din naka wasa na kura ken ku san wanka no ha ku ka sanu ku wa ole ya ku sai dai ku da ku ba dan ku ci da ku da ku ka ta ku ne ba ka ku tun ku ci da ku da ku ba ni ìyá ẹ sọ èdè o ẹ sọ èdè o alẹ́ mi ò lọ́wọ́ sí mo bá tẹ̀mí lọ. wá wá ní kó sínú kọ wá ní kó sínú kọ. kọ́ ọ̀rẹ́ sọ waka hunja wo hunju wata kuma ta kusa ni waka sau a kanto ne ki ruku da ko ni kai jiro akwa ko ta ka to kusa mai mutu mm. ai he ka dan ma ko ki ne tara wala sa wata kai kusa wa ko ce guda an kusa ne budu kare tun daro wani ba on den ne ki ruku ye kusa ga Yes, ìyá ẹ fẹ́ kàn mí lọ́rùn. èmi ni mi ò mọ̀ pé ẹ múra mi wá ni èmi wọlé mi lò ẹ̀yin kẹ ẹ kéré ẹ wo ẹ jù báyìí ẹ jù báyìí ní ti ìfojú yín rí ah! ní ti ìfojú yín rí mo kú o ah! Ah! ní ti ìfojú yín rí ìyá jèbúrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ o mo kú o mo kú o àwọn olùgbẹ́bẹ̀ báwo bá ṣàwò àwa àṣì àṣì gbẹ́bẹ̀ àwo ó gbẹ́bẹ̀ lákè ó gbẹ́bẹ̀ lóko ó gbẹ́bẹ̀ lọ́la. Lóòótọ́ nìyá ká gbé lọ méjì ayé àtọ̀run kò burú òde o èmi tún ti dé èmi àfọkùgò tó dúró tìkara tìkara èmi mo kékeré ti ń pa àgbàlagbà lẹ́kùn mo dé mo dé mo dé o mo dé tó kú tó kú mo dé tìjà tìjà èmi tún ti dé o. òde o èmi tún ti dé άκεσαι να όχι κατόπω κατέ ούτε καμπούτσι χάκι. Γιόρνο που πατσέρα, άκου να κοτσένε κατά κάτω που να κοτσένε πατσεκάνε που τα κάμπουν είναι νομά. Οντά, αντέρα που σαν κοτό, άκα τζάκρο που σαν πήρε και σαν κοτό. Τζάκρο! Άντια! Adi, ẹran tí ò rẹ̀ lẹ́kọ̀ọ́, èmi gbógun. Ẹ mọ̀ pé ìgbọ́là ń pa ẹnìkan tó pa òun. Ọ̀rẹ́ tí wàá pa yóò tọ́jú ẹgbẹ́ pa dúró kúrú mú dàbí ojú wọn ẹnìkan kò lè rí ipa nítorí pé gbọ́dọ̀ pa nípa nípa o. ẹ wá gbọ́ ìjọba pọ̀ dé ìjọba olóró àwọ̀ ẹ jàjà. gáàdì ẹ kúrú sẹ kù jù wọn kì í tẹkùn nípa ìkóso náà kò tó kó wọn ẹ ń wọ mi ní ìrọ́lẹ́. Ah, ìyá a ti fara gbà àwo lọ. <laughs> Ah, ẹ̀yin lọ́ndì ìwọ wọ́n kẹ́kọ̀ọ́ wọlé. onílò ayọ̀ lọ alákọ̀ọ́lẹ̀ ó ṣe dúró kó fara gbà asínkunsímú <laughs> lọ̀rọ̀ yín tí ń gbégun pamọ́ tí ò bá wá níkun ọgbà níkun. ìwọ ọmọ yìí ó tún wá díẹ̀ tí ọlọ́ọ̀fẹ́ jẹ́ ìlẹ́yìn mi ni ẹ̀mí ló dé. <laughs> ìwọ òwe ò lè sá lọ ó mọ̀ pé bó ṣe ń dùn ní afẹ́fẹ́ gbogbo ẹ̀ pátápátá mò ń tẹ̀lé ẹni. gbọ́ jẹ́ kí n sọ fún ọ o lára ṣàṣà kó o mọ̀ forí ọkọ ọmú lára ṣàṣà kó o mọ̀ bá tọmọ ìjò mọ́lẹ̀ lára ṣàṣà kó o mọ̀ bá ìtúrí ọ̀run lọ. <laughs> wọ́n kẹ́ kó wulẹ̀ onílù ayé mọ́ òwe ò lọ gbogbo ibi tó bá lọ àjọ lọ ni ó ẹsẹ̀ bẹ̀rẹ̀. ó tún wà mí dé tó ti ń ah! ìwà ikú pa ọgbọ́n ìlónìí ẹgbẹ̀rún sàmú ò lè sá mọ́lọ̀ lọ́wọ́ èmi gbogbo bẹ́ẹ̀ kó tí máa gbọ́ èmi ọmọ àwọlé mú rẹ̀ pété ni ọ́ èmi ọmọ tí wọ́n ti dì mo ti délé ayé. wo wo wo wo gòkè wo wo lọ lónìí lónìí ní gbẹ̀mí rẹ̀ inú ọ̀mí dà. ṣé nǹkan tó máa ṣe náà nù ẹ̀yin ẹ̀yọ́ ajé ọ̀rọ̀ ajé ayé o wọn kàn yín lọ́wọ́ jẹ́ bí òun tèmi èmi gbógun mi o èmi ọmọ àwẹ̀lé èmi ọmọ tí wọn ọdún tí mo ti lé láyé èmi àkókò tó dúró sí gbàràdàgbàrà. ayé o. ìwà ọmọ yìí ìwà ọmọ yìí ìbò ló tẹ́gbà búkútọ̀ lò gan ìbò ló tẹ́gbà búkútọ̀ lò ọ̀dà bí ìjọba ràn ọ́ sọgbọ́ bóyọ̀ bá ràn ọ́ ń sọ fún ọ pé gbogbo agbára níbẹ̀ lọ́mọ mi gbogbo èdè níbẹ̀ lọ́mọ mi ló fèrè bá tèmi jẹ́ sọgbọ́ wà ó lè kí sọgbọ́ kùsà ó ní rẹ̀ ó kì í sẹ́dá àwọn oríṣi náà ẹ̀jẹ̀ rẹ̀ kì í sẹ́dá náà fèrè rẹ̀ kò sẹ́dá òun fèrè kálù. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣé nǹkan tó fẹ́ sọ náà nù ẹ̀mí náà ti mọ mo múra jẹ́ wá ni èmi gbógun mi fúnra mi èmi àfọkùnkùn tó dúró ti kàdà ó yẹ kó o ti mọ gbọ́ èmi èmi jìnnà kí wọn ní jìnnà kí wọn ní kí wọn ní. wọ́n ti dé o. pàṣẹ lè ga baruba idaleka mọtẹkọ eye ma mulu dábùkàlì ìwúrú ma dábùkàlì. ìwà. àdá ló wà tẹkọ eye ma mímu kéèké wuli dábùkàlì. ọyá ọyá ó tó ọ ó tó ọ ó tó ọ ṣó ti yọ ṣó rí mo ti mọ tí ì sè fọ ọ bí ayé yóò bá gbà wá èmi rẹ ìpàdé ó di àgbèrè méjì òde ọ sọgbọ. fún mi ọmọ àwẹ̀lé ìlúgbà bí dàdàgí bá fẹ́ lugi afẹ́kù. Bógunmi Bógunmi Bógunmi ọ̀sán gangan bá má ké kutukutu ọba yìí òkùnkùn dòru ọ̀sàrìmọ̀fìà ìbẹ̀rù mọ́lẹ̀ odùkọ̀tún ìbẹ̀rù mọ́lẹ̀ odùkọ̀sí ọ̀tàléríwó ìrúnmọ̀lẹ̀ tó jákọ̀lé ọ̀run gbangba olúgbó tinúgbó olútìfẹ́ ọ̀dàn gbógun ni èjì mo jí mo bá gba ibi tó ti ṣe mí lóyún kékékéké èjì tí mo jí mo bá gba ẹfọ̀n níbi tó gbé fún mi lójú ọgbọ̀n wọ́n ní ìgbà irin èmi ló dé tẹ̀yìn fẹ́yìn lóyún kékékéké ìgbà ẹfọ̀n èmi ló dé tẹ̀yìn fìwé lùwé ìgbògbò ìgbògbò wọ́n nítorí pé kí n má bàa kú ni wọ́n nítorí pé kí má bàa rùn ni.